Mm. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. Naam, ẹ kúṣẹ́ kwetu. Naam. Naam, Abdul Kabir ni ó ń Tòótọ́ yìí. Olórí ọ̀rọ̀ Maulidi tẹ́ ẹ sọ. So alhamdulillah àtàrọ̀ mo ti ń pè Ọlọ́run sì ní kára ìwọlé. Ohun tẹ́mi fẹ́ béèrè òun ni pé ṣé nínú usulu ni mọ́lìdì wà ní tó jẹ́ pé téèyàn bá ṣe mọ́lìdì o kò jẹ́ mùsùlùmí mọ́ àbí kò jẹ́ mùmíní ohun tí mo fẹ́ mọ̀ àkọ́kọ́ bí ẹlẹ́ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé adéhùn sọ̀rọ̀ hadith wípé hadith kan wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe gbá wọn gbọ́dọ̀ ṣàwọn nípa mọ́lìdì náà ohun tí mo fẹ́ bí náà ni wípé ṣé kò tẹ́ ẹ sí àdìsí tánàbí ò pa àwọn èèyàn láṣẹ tó sì bá wọn lórí ìṣesí kan tó dẹ̀ di bíi tàkìrí tí ànábì rẹ̀ èyí tẹ̀ ń ṣe yìí náà dá ṣé kò sí ìbéèrè méjèèjì náà. ok tó tọ́ yìí kí ọlọ́ba yẹ̀dá kó dákun nínú <clears throat> nínú àánú ẹ̀ kó dákun kó bá wà pẹ̀lú yẹn àti àwa náà so tí mo bá gbàgbọ́ ìbéèrè yín o ní pé ṣé ìṣemọ́lé ìṣẹ́nù sóòlù tó yá sí pé téèyàn bá ti violate ẹ̀ so yóò gbéyàn jáde kó nu islam kò ní jẹ́ mùsùlùmí máa ń kankan bẹ́ẹ̀ ṣẹ́nu ẹ̀ ló wà ní. so èyí tó dájú ni pé mọ́lúdì kìí ṣe kúfùrù <laughs> kìí ṣe bọ so àmọ́ àdádálẹ̀ ni tó yá sí pé àmọ́ nínú ìlànà nabi sallallahu alayhi wa sallam àmọ́ mọ́lúdì ó kó ẹbọ sínú táwọn èèyàn máa ń ṣe níbẹ̀ so táwọn kọ̀dìríà máa ń ṣe táwọn tìjàníà lápèjúwe àwọn orin kọ̀ọ̀kan tí wọ́n máa ń kọ́ ń bẹ̀ bí àwọn kọ̀dìríà nìsín bí kí wọ́n máa kọrin yín pé Jailani wa'atif alayya ẹ̀hẹ́n kìíní kan mawla rutabil aliyya so orin eléyìí àti ohun tó kó sínú so wàláhi kúfúrò ni so àbí àwọn orin míì náà tó yá sí pé àwọn Tijani àmọ́ ń kọ̀ so gẹ́gẹ́ bó ṣe wà nínú ad-Durratul Kharida ipe idha zamanu yawman إذا, إذا مسك الزمان يوما بضيمه فنادي أيا تيجاني يا واحد العصر أها أجثني فقد ضاق الزمان بأهله فيأتيك بالألطاف في معظم الأمر so irú àwọn yìí báyìí àwọn orin tó yá sí pé ẹbọ ni ìwọ ọlọ́run ọba tí wọ́n ń ṣe kí ni wọ́n ń gbé fún ẹ̀dá ọlọ́run ọba tó tiẹ̀ tún ti kú so ẹ̀hẹ́n so wọ́n máa ń mú ẹbọ wọ láwọn àsìkò kọ̀ọ̀kan so irú mọ́lídì báyìí tí wọ́n bá ti múrú rẹ̀ wọ́ so ẹ̀hẹ́n kódà lórí ìjẹ́ lórí ìtàn nẹ́bì gangan fúnra lára rẹ̀ ó láwọn orin tí wọ́n máa ń kọ láti sọ pé wọ́n fẹ́ yan nẹ́bì níbi àwọn mọ́lídì tó yà sí pé ẹbọ ni so ẹ̀hẹ́n lápèjúwe bí bí irú bí irú búrúdà bí irú búrúdà tí àfa àbúṣe rí kọ tí wọ́n kọ síbẹ̀ pé wa min ulumika ilmu lawhi wal qalami so eléyìí ìtayọ àlá ni so àṣejù ni tó lágbára. so tí n bá tí n bá gbọ́ yín yé nsìn mm. tí n bá gbọ́ yín yé òun ni pé maulid in totality kò ń ṣe ohun tó lè mú yàn wọ kúfúrú lópin ìgbà tí òun bá ti ṣe nǹkan kúfúrú ń bẹ. lópin ìgbà tí wọn bá ti ṣe lópin ìgbà tí wọn bá ti ṣe nǹkan kúfúrú ń bẹ àmọ́ àdádálẹ̀ ni bídáà ni tí ẹ̀sìn ò fẹ́ ká dé díẹ̀ so tá a mọ̀ nínú ìlànà àwọn mùsùlùmí. Ah, ok ẹ dúró ṣe ẹ dúró ṣe ibi bídíà tẹ dín ẹ náà ni mo like because nínú hadith tọ̀pọ̀lọpọ̀ náà máa ń gbọ́ sí pé olùbí àti dọ̀làlà so ibi tẹ dín ẹ náà mo like so bídíà tẹ ń sọ yẹn sìn ẹ wà lórí live program báyìí ẹ ṣe live ẹ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ṣáà náà ṣe live tó fi ṣe program fáwọn èèyàn àkọ́kọ́ nìyẹn kulu kulu ni o kúlù bìdẹ àti dọlẹ́àlà àkọ́kọ́ nìyẹn. ok ẹ̀kejì òun ní pé mùsàlábàkọ kùránì yà kùránì competition tó ń ṣe tán fáwọn èèyàn lówó ṣe gbogbo ẹ̀ táwọn èèyàn ṣe eléyìí gbé first eléyìí gbé second ẹ dákun ṣe rí hadith tó tọ́ka sí pé lójú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe bẹ́ẹ̀ àbí lójú ayé àwọn sàhábà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé hadith wà ok tó tọ́ yìí bid'atin dọ̀làlà àti pé kúlù dọ̀làlà ti ń fi náà tí wọ́n ń sọ ara wọn àyà dáadáa náà Qur'an tọ́lọ̀ ni wáwà jádàkà dọ́ọ̀lẹ́ fàhádà tàbá ń lo kúlù a sì rí i tí àwọn ọmọ ẹ̀yà nabi Yusuf alayhi salatu wa salam tó sọ pé inna abana lafi dọ̀lẹ́lì mubin tó bá jẹ́ pé gbogbo dọ̀lẹ́lì fi náà ta ó yẹ ká máa ṣe túhùmọ̀ sáwọn yẹn náà wípé à gbà tí wọn Ọlọ́run ti fi dọlà lòròyìn wọn tí ó sì wà sábìtà bẹ́ẹ̀ náà Quran ó yẹ kó jẹ́ pé wọn lọnu náà náà. ok dàtí sọ́ńtà ń sọ ní pé ànábì ó lọnu náà àbí kẹ́ni ẹ̀ ń tra àti wí. mo ń lo hadisi tó kálẹ̀ tẹ́ ẹ máa ń kó tí gbogbo wa because ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bídíà ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ já gbé láti bẹ̀. ọ̀yà tọ́yì ó ní pé fídíò tí. ẹ ń ṣe live live video pẹ̀lú fóònù nǹkan kan bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so ọ̀dà tọ́yè so àkọ́kọ́ ni pé fóònù tá à ń lò tá a fi ń ṣe program àti live video òun àti Facebook technology ni tẹ́yìn náà sí tẹ́yìn náà sí mọ̀ pé technology ni àbí bẹ́ẹ̀ kọ́ so, technology tec tec technology ni. Technology ni technology kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn bíi lápèjúwe ẹ̀sìn ànábì gu ẹ̀sìn lásìkò rẹ̀ so ká ní aeroplane bá wà ní bẹ́ẹ̀ dẹ̀ ni ká ní ọkọ̀ bá wà ní ànábì ò bá gùn but ohun tó wà available ní tẹkinọ́lọ́jì lásìkò ànábì ló ṣe kí ni òun ló gùn gẹ́gẹ́ bá a ṣe rí nínú Qur'anul Karim nínú Suratul Nahl tí Allah bá yẹ sọ fún wa pé wal khayla wal bighala wal hamira litarkabuha wazina wa yakhluqu ma la ta'lamun so alkhoil àti bighal àti hamir kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ìbáka àwọn wọ̀nyí alọ́bàáyẹ̀dá dá wọn kẹ́lẹ́ bá gùn wọn kẹ́lẹ́ bá ṣe kíni kẹ́lẹ́ bá máa fi wọ́n ṣe nǹkan gùn wazina àti nǹkan ẹ̀ṣọ́ wa yakhluqu ma ẹni sùúrù wa yakhluqu ma technology mò ń sọ fún wa yakhluqu ma la ta'lamun alọ́bàáyẹ̀dá ẹ má ṣe tàwíìlù. ń ṣe tàwíìlù náà ṣebí tẹkinọ́lọ́jì là ń sọ. ẹni ah, ah. sùúrù ẹ má jà ṣẹ́ẹ̀rì ẹni ah. sùúrù. ṣebí tẹkinọ́lọ́jì là ń sọ. ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá ti ń gbọ́hùn mi gan hmm. ẹ má ti mọ̀yàn tó ń sọ̀rọ̀. àkòdì ẹ̀ nídìí kò nídìí kí n mọ ẹni tí ń sọ̀rọ̀ tẹkinọ́lọ́jì là ń sọ. ẹni sùúrù ṣẹ́ẹ̀rì ẹ má jà ṣe tàwíìlù. tàwíìlù kọ́ ẹni sùúrù mo farabalẹ̀ mo gbọ́ nínú adab náà ni kéèyàn farabalẹ̀ ká lè mọ àǹfààní. ó wá yẹ kí ó wá yẹ kí n sọ̀rọ̀ jálẹ̀ nígbà tẹ́ ti béèrè ìbéèrè tí yín jálẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kanlẹ̀. ẹ ti ṣe tàwíìlù. ẹ kì í ṣe tàwíìlù leléyìí so nítorí mo sọ yí pé mo sọ yí pé fóònù tá à ń lọ àti Facebook yìí kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn tẹkinọ́lọ́jì ni so bidia bidia bidia ò tí wọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa bídíà wọ́n ń sọ̀rọ̀ nípa ohun tí wọ́n fi kún ẹ̀sìn tí wọ́n tán dákalẹ̀ lórúkọ ẹ̀sìn ipe kìíní yẹ ẹ̀sìn ni. so alibeda atu mẹ uhdithat fi din oni tí wọ́n dákalẹ̀ sínú ẹ̀sìn tánàbí ọ̀sálámù òdẹ̀ ṣe tí ó lẹ́rìí tánàbí ọ̀sálámù ṣe so mọ́ ó lídìí nu eléyìí tẹkinọ́lọ́jì ni ìwọ́n ló ti jọ mára wọn ẹ mo wá fẹ́ mú àyà wá lórí technology ẹ wá ń sọ pé tàwíìlù ni. mo ní ẹ má ṣe tàwíìlù ibi nǹkan ìdí tí mo fi ní ẹ má ṣe tàwíìlù òun ni pé gbogbo àwọn tí wọ́n mú àwọn àyà àtiwá náà gbà á ní látàárọ̀ tí ẹ̀dẹ̀jọ́ ń láàárọ̀ ayé ẹ sọ fún ẹ pé kọ́ má ṣe tàwíìlù ìyìn hmm. sọ pé kí wọ́n má ṣe tàwílù o kò síbi kankan tí mo ti sọ pé kí wọ́n má ṣe tàwílù náà ọ̀rọ̀ mi látàárọ̀ o. àfáàtò sọ ah, ah. àfáàtò sọ ọ̀rọ̀ ń pa nínú suratul Fatih. tọmọ ayé àtọ̀ á sì rúhu wọ́tíwọ́ kìrú. ṣé mo ní kí wọ́n má ṣe tàwílù. ẹ sùúrù gbà tó ń sọ ẹ padà bí wọn náà ní wípé ibo lọlọ́run ti sọ̀rọ̀ wípé ó yá o ẹ ṣe ìfẹ́ bímọ eléyìn kó tó di pé kó tó di pé eléyìn kó tó di pé wọ́n mú àyà wá ni kó tó di pé wọ́n mú àyà wá láti inú suratul Fatiha ni. ẹni ẹni sùúrù tí mò ń sọ fún ẹni sùúrù tẹ bá ń sọ̀rọ̀ ẹjẹ agbọra wa yìí ohun tèmi bí yín sìn wàhálà kò tí ì le jù. kò lè náà mo dẹ̀ ti dáhùn. tẹkinọ́lọ́jì ò lè ba ẹni sùúrù ẹni ń ṣe àlàyé àwọn ọ̀gọ́gọ́ fún yín. Mm. orí ẹ tẹ bá ṣe usulul fiqh dáadáa mm. tẹ bá mọ usulul fiqh o lọ́dọ̀ àwọn òṣèlú àwọn usoli yòòd wọ́n á sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ pé mubarak ni tẹ́ ẹ bá ń lò ó níbi nǹkan tó jẹ́ fatu láti fi gbé fatu dá ẹ̀ dìde dúró nǹkan yẹn ti di fatu lápèjúwe ọ̀bẹ lílò mubarak ni gbígbẹ ẹ fi ń gé nǹkan ẹ fi ń ṣe gbẹ ẹ fi ń ṣàwò àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá fẹ́ fi gbé fatu dúró gbígbé fasọ́lì lẹ́rẹ̀ bíkà wẹ́nìhà tẹ́ ẹ bá fẹ́ fi pẹ́ẹ́rẹ́ èèyàn gbọ́dọ̀ mójútó bẹ́ẹ̀ kó ìpalára bá nǹkan tá a fẹ́ pa yẹn ni níbẹ̀ yẹn ó ti di fatu lórí ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì tẹ̀ sọ yìí ẹ̀ ń ṣe ìtìṣàrò lẹ́yìn fún àwọn èèyàn wọ́n kọ́ yín pé ah wọ́n sọ àdìsí báyìí wọ́n ka ayé àgùrán báyìí wọ́n ṣe báyìí ẹ ti fi gbé fatu kan dúró ìdíhùn ìlàsẹ̀ dílé rẹ̀ bíkà bil hikma wal maw'izati hasana tó tẹ́ ẹ bá ti ń lò ó ó ti di fatu ń bẹ̀ yẹn láti fi ṣe ìtìṣàrò mímọ̀ fáwọn èèyàn láti fi gbé ìsìláàmù dúró tẹ́ ẹ bá ti ń lò bẹ́ẹ̀ ó ti di fatu kò tí kò tí kò tí di fardu kò tí di ọ̀ràn yẹn ọ̀ràn kọ́ ni kéèyàn lo facebook fi sọ̀rọ̀ technology ni. ṣé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ fún yín ni. ni so kò tí. àwọn nǹkan kan tí wọ́n ṣe ń bẹ̀ ló jẹ́ bídíà. ẹ kì í ṣe mọ́lídì gangan fún aláàrẹ̀ ọjọ́ ìbí yòó gangan fún aláàrẹ̀ bídíà ni àdádálẹ̀ ni lóhùn gangan fún aláàrẹ̀. so ká tó má sọ àwọn àwọn àgbákò tó tún kó sínú láìpù tẹ́ ń ṣe yìí náà mm. bídíà bídíà kọ́ so bídíà kọ́ nítorí kò ní ṣe pọ̀ pẹ̀lú kò ní wọn àwọ̀ wọn àti bọnú ẹ̀sìn kò ní nǹkan kan tó fẹ́ kó kò sí kò sí kò sí azin program programu tẹ́ ń ṣe yìí sìn ṣé programu politics ni àbẹ́sìn. Ah, ah, ọ̀rọ̀ ẹ̀sìn ni náà àyá alukurani ni náà ọ̀rọ̀ ẹ̀sìn ni náà. láti fi páàsì mídíọ̀mù yìí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. tẹkinọ́lọ́jì ni àbí. tẹkinọ́lọ́jì ni ànábì ò sì lò so kò sì ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn láláìsí a máa sọ̀rọ̀. ẹni sùúrù tó wà ibẹ̀ ń kí àdìs ẹ̀ẹ́dẹ̀mọ́ mùsùlọ́láwùlà àdìs wọ́n wà lára yín gbẹ̀ tẹ bá mọ gbogbo àwọn kọ́ yídà yìí ẹ jẹ́ wọ́n kọ́kọ́ fún yín. àtẹ́rùkù la yẹ tẹ́lẹ̀ tààrí ẹ prove me wrong lọ́dọ̀. Ah, ẹ ti ẹ ti ń fò káàkiri o ẹ ti ń fò káàkiri. mo fò mo fò mo. ẹ ti ń fò káàkiri so àkọ́kọ́ náà ẹ ti ń fò káàkiri so àní tá a bá ń sọ̀rọ̀ nípa bídà á tá a bá ń sọ̀rọ̀ nípa bídà á tí wọ́n bá ń ṣe tàrífù bídà á lọ́dọ̀ àwọn usuliyun tàrífù bídà á lọ́dọ̀ wọn ni pé ohun tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn like lójú sẹ̀ríà ohun tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn tó já sí wípé ànábì sọ̀sẹ́lẹ̀mù ò ṣe so tí ò sínú tí a mọ̀mọ́ ìlànà anabi ọ̀sẹ́lẹ̀ so nǹkan yẹn ni wọ́n ń pè ní bídà án gẹ́gẹ́ bó ṣe wà nú àkọọ́lẹ̀ Ibrahim Inyasi náà ń bí. so èmi ti ṣe súfìrì kí lè fẹ́ sọ nù súfì tó pamọ́ fún mi àfa ẹ ní sùúrù ẹ wọ́n ní bídà. àní bídà gangan fúnra lára rẹ̀ definition bídà tá a bá ń sọ̀rọ̀ nípa bídà ó ti ní tààrífù tí wọ́n ń gbé fún. lọ́dọ̀ àwọn òṣòlè yóò nílẹ̀ sọ́ọ̀sìn gbogbo ọkọ̀ yìí so olódo ni yín fún yìí tẹ ẹ sọ yẹn ẹ mọ tàrífù ẹ. ẹrí báyìí ń sìn ẹni sùúrù ẹrí báyìí ń sìn ẹrí báyìí ń sìn ẹrí báyìí ń sìn ẹrí ebu ebu ebu lẹ wá bú ẹ wá kẹ sọ̀rọ̀ ìmọ̀ ebu lẹ wá bú ẹrí báyìí ń sìn. ebu ewu ló wá bú ẹni wáyé sí. mo máa jẹ́ tàrífù fún mi nìyẹn òdodo nìyí. ewu ewu lẹ wá bú albidia lónú sẹ̀ríà lọ́dọ̀ àwọn òṣùlìyún lọ́dọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe tàrífù ẹ̀ òun náà tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn tó já sí wípé anabi sallallahu alayhi wa sallam ò ṣe nínú ẹ̀sìn so àwa ń sọ fún yín sí ẹ̀ wá ń bu èébú. Eh, ibrahim yasi gana sọnù bí náà ó sọnù bí báyìí náà ó sọnù tafsiratul anam fi anna ilma wal imam òun gana mú tààrífù yẹn wá so àwọn sọ fún ọ ní ìsìn ó wá fẹ́ máa fẹ́ máa bú ewu abẹ́rẹ́ nǹkan wọn. nísòrò ebu ní sùúrù àbáyé eh? jẹ́ wọn sọ fún ẹ ọ̀rọ̀ tààrífù bídà tó ń sọ yẹn jamul qur'an. kóra rẹ lọ jàre ebu ló wá bú kó lè fara balẹ̀ láyé.